وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوقف الله وبا أتريكاتي قفوا سواجه نبي محمد صلى الله عليه وآله وسلم ترى الأصول الثلاثة وأدلتها للشيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله في أنباك كارلا إلينا حلقة أجن أتمامي إنك 24 كي الله باكي أشي عليكم أبوي يسنا فواجبايلا قال المصنف رحمه الله والدليل الصلاة والزكاة والتفسير التوحيد قوله تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة ودليل الصيام قوله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون والدليل الحج قوله تعالى ولله على الناس حج البيت من استطاع إليه السبيل ومن كفر فإن الله غني عن العالمين الشيخ محمد بن عبد الوهاب رحمه الله gẹ́gẹ́ شما mọ̀ wípé ìṣesí wọn tí wọ́n ń tọ̀ níbi tíra tí à ń kà yìí òun náà ni pé gbogbo nǹkan tán bá dákọ̀ọ́ tí wọ́n bá sọ pé ẹ̀sìn náà ní nǹkan yìí ní tí wọ́n máa ń ṣe lórí rẹ̀ ni pé wọ́n á fi ẹ̀rí wọ́n á fi mú dúró ìdí tí a wà òun náà ni pé wọ́n ń ṣe àlàyé arkanul islam àwọn orígun tó wà fún al-islam náà ni àkọ́kọ́ tí wọ́n ń ṣàlàyé lọ́wọ́ tí a bá rántí àdìpọ̀ ti ṣàlàyé tí ń jẹ́ islam gangan wọ́n ti define rẹ̀ yẹn ni pé wọ́n ti ṣàlàyé rẹ̀ ní yékéyéké subakana àwọn ni wọ́n lẹ́wọ́ khamsatun arkani àmọ́ wá ní àwọn orígun márùn-ún orígun márùn-ún yìí náà ni àlàyé ọ̀kọ̀ọ̀kan náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe fún wa láti ṣe àlàyé shahadati allah ilaha illallah ní ìgbà tí a pàdé kẹ́yìn subakana wa anna muhammadan rasulullah àti ṣe àlàyé eléyìí náà tó ṣe pé òun náà ni orígun àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú orígun eh, islam tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì náà ni sheikh ni wàdàlílò salat wa zakat ẹ̀rí tó ṣe pé ó wà fún ìrun látinú alukur'an bákan náà zaka tó wà fún ní ẹ̀rí látinú alukur'an wọ́n tó wá ní wa tafsiri tawhid àti àlàyé nípa tawhid ìsìn ọlọ́run ọba nìkan oṣù wọ́n wá fẹ́ mú ẹ̀rí yẹn wá papọ̀ wọ́n wá ní qawluhu ta'ala gbólóhùn ọlọ́run tó sọ báyìí pé wa ma umiru illa liya'budu Allah apàwọn yẹn láṣẹ kí wọ́n máa ṣe nǹkan kan o tí ìbá ṣe pé kí wọ́n máa sin ọlọ́run ọba mukhlisina lahu ddin ká máa ṣàfọ̀mẹ́sìn fún olúwọba náà ṣùnẹ̀fẹ́à ní ẹni tó mọ́ kanga ẹ̀rí pé tábà wo àyà yìí nínú suratul bayyina náà ni ọ wà ọlọ́run bá ní ẹ̀rí ń tà pa ènìyàn láṣẹ òun náà ni kí wọ́n sin ọlọ́run ọba ṣùnẹ̀fẹ́à ní mímọ́ kanga eléyìí ni tó ń pè ní àlàyé tí ń jẹ́ tawhid tafsir tawhid tí sheikh islam tèmíyà tí wọ́n sọ wọ́n wá ní wa yuqimu ssalah kí irun kan máa gbérun dúró eléyìí jẹ́ ẹ̀rí fún irun kíkí wa yu'tu zaka kí wọ́n máa yọ zaka wọ́n jẹ́ ẹ̀rí fún zaka yíyọ wọ́n wá ní wa dhalika dinul qayyima eléyìí ni à ń pè ní ẹ̀sìn tó fẹsẹ̀ múlẹ̀ ẹni pé gbogbo ẹni tó bá ń ṣẹ̀sìn tó ń ṣẹ̀sìn tí ẹnìyàn ọba jẹ́ ẹni tí ó ń kírun tó mọ pàtàkì irun tó ń mójútó irun irú ẹni yẹn islam rẹ̀ kò lè jòkó láéláé torí pé kíni anabi sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa wípé al-ahdu baynana wa baynahum tarku s-salah wa man tarakaha faqad kafar anabi sallallahu alaihi wasallam ó ní àlàfo láàrin wa ìyẹn ni pé ìyàtọ̀ tí ń bẹ láàrin wa àtẹni tó bá jẹ́ kèfèrí òun náà ni ìdé ìrun kalẹ̀ tí ẹ bá ti fi irun lẹ̀ tí ò kí tí ò kírun tí ò kírun tó pa irun tì yẹnyẹn ní ẹni báwọn faqad kafar faman tarakaha faqad kafar ẹni tó bá ti fi irun lẹ̀ wọ́n tó wọ́n ti di kèfèrí tó náà ní pé mùsùlùmí inú tó yẹ gbọ́dọ̀ sàmójútó òun náà ní irun kíkí tẹ́ bá wo mùsùlùmí lónìí ìrùn mùsùlùmí ọmọ fi irun ráre ẹni tí ò fi ráre òun náà kì bó bá ṣe wù yóò kí pátípátí yóò kí ní kí ipe tán mọ́tàlẹ́ á náà ni torí eléyìí mùsùlùmí ò gbọdọ̀ rí báyìí torí pé irun anabi sallallahu alayhi wa sallam anabi ka irun kún bíbi pé àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam wọ́n ní tí àsìkò òrùn bá ti tó gbogbo nǹkan náà anabi sallallahu alayhi wa sallam ò kí ń ráyè fún ma ibi ẹ̀mí yẹn náà ni ẹ̀mí anabi sallallahu alayhi wa sallam bí irun náà lẹ̀mí anabi sallallahu alayhi wa sallam ọ̀ wà kọ́dà àyànní anabi sallallahu alayhi wa sallam tí àsìkò òrùn bá ń tó níta fi mọ bí irun ṣe pàtàkì tó anabi máa ń sọ pé tó jí ká gbádùn jí ká sinmi pẹ̀lú ìrun yìí yẹn ni pé pẹ́rún àsìkò ọ̀run tó àsìkò tó ṣe pé àtún gbádùn àsìkò tó ṣe pé àtún ní ìsinmi ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n tí Ànábì sallallahu alaihi wasallam bóun ṣe ń fi ojú ojú tó ń fi wo ìrun ẹ̀wọ̀n ojú tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí fi ń wo ìrun lónìí mùsùlùmí wọ́n sọ ìrun di nǹkan tó ṣe pé bí ẹni pé nǹkan ìṣòro nǹkan sọnù gbórí eléyìí aburúlálá ni fún mùsùlùmí kó máa rí ẹ̀sìn ọlọ́run ọba gẹ́gẹ́ báyìí ìyẹn gbọ́dọ̀ rí ìrun gẹ́gẹ́ bí okùnfà oríire ayé àti alkiyama torí pé àwọn àǹfààní tó ní agbára tó ṣe pé kò síbi tí yàn fi lè rí àbí níbi ìrun ọlọ́run ọba papọ̀ síbi ìrun ọlọ́run ọba ní nu alquran wípé ista'inu bis-sabri was-salati wa innaha lakabiratun illa 'ala al-khashi'in olúwa ní ẹ máa wá ìrànwọ́ lọ́dọ̀ mi ọlọ́run ọba ẹ máa wá ìrànwọ́ tí ẹ bá nídìí nǹkan kan ẹ máa wá lọ́dọ̀ mi bis-sabri pẹ̀lú kẹ́ ẹ máa ṣe sùúrù was-salati kẹ́ ẹ máa kírun ìrun ẹ̀wọ̀n irun tí èèmọ̀ fi ń wá nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ni yẹn ní pàrọ̀ àǹfààní ti ń bẹ níbi irun eléyìí o tó bá kan náà as-salatu sillatun bayna al-abdi wa rabbi irun ló máa ń jẹ́ ìṣopọ̀ ìgbà tó mi ènìyàn máa ń ṣopọ̀ mọ́ ọlọ́run ọba jù wọn ló lásìkò tí yẹn bá ń kírun kódà nabi sallallahu alayhi wa sallam ó tún jẹ́ kó yé wa ipe aqrab ma yakunu al-abd ẹwu ẹwu ẹwu àǹfààní ńláńlá mùsùlùmí ọmọ wa dààmú kí yóò máa kiri ilé ológun kí yóò máa kiri ilé pàtẹ́wọ́ káàkiri yóò máa kiri ẹmọ wa mumi kí yóò máa kiri ẹmọ wa gun òkè òkè yánu yóò máa kiri ibẹ̀ káàkiri bẹ́ẹ̀ sì ni n ti ń wá kí ti ń kiri gbogbo òkè ti ń kiri gbogbo sókótó kí ní àpò sòkòtò rẹ̀ náà lọ́wọ́ ẹni pé yóò lóun wá kí àdúrà gbà kí ọkàn wọn balẹ̀ ọlọ́run bá yìí sọ fún ọ pé ìsẹ̀yìn nù bí sọ́ọ̀bù rẹ̀ wọ̀ wà iná hàlà kẹbíọ̀rọ̀ tún ìlà alàlùkọ́ṣìn olúwa ní ẹjẹ́ kó yé yín o ntẹ́ lè fi rí nǹkan tí ẹ máa ń wá lóde ní ọlọ́ọ̀rọ̀ ọ̀nà tẹ́ lò tẹ́ fi rí gbà òun náà ní kẹ́ ẹ ní sùúrù bákan náà kẹ́ ẹ sì máa kírun ọlọ́run wa ní àmọ́ ìrun yìí o làkẹbíọ̀rọ̀ tún ó jẹ́ nǹkan tó ṣe pé ó ṣòro kí ìlà alàlùkọ́ṣìn àfẹ́ntọ́ bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run nìkan olùbẹ̀rù ọlọ́run òun ni yóò rí ntí ọlọ́run ọba ń fẹ́ kó máa ṣe lórí irun yóò máa ṣe ẹni pé yóò kí gẹ́gẹ́ bọ́lọ́run bá ṣe ní kó kí ẹ wò bí sheikh ṣe mú ẹ̀rí nípa tó ní í ṣe pẹ̀lú ìran wa ni o ipe ọ̀rọ̀ ìrun yìí ọlọ́run bá gán pàṣẹ nínú alukur'an bí wọ́n yọ kí mọ́sọ̀lá ká máa gbé irun dúró ká máa kírun ẹni pé mùsùlùmí kò gbọdọ̀ jẹun tí ò ní kírun bákan náà ó tún gbọdọ̀ wá mọ ojúṣe rẹ nípa ìrun kí lójúṣe rẹ òun náà ni kó o mọ irun yẹn kí o kò mọ irun yẹn kí gbogbo alágbọ́dọ̀ mà ipe njọ́ kan nílà nàbì sallallahu alaihi wasallam ó jòkó lè pé ń kírun o yẹn kí bá ṣe ní ni o torí pé kí ni téèyàn bá ní ọkàn ní kírun ó sì ń kírun ìgbà míì ó kàn bára bí ẹni tí ò kí ni bí ẹni tí ò kí náà lè ṣe rí bẹ́ẹ̀ sì ni òun náà ni pé téèyàn bá ti kírun gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam bó ṣe ní ká kí téèyàn ò kírun gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam bó ṣe ní ká kí irú ẹni yẹn ó dàbí ẹni tí ò tiẹ̀ kí rárá náà ni irú ẹ̀ ló ṣẹlẹ̀ tí arákùnrin kan tí ọ̀rọ̀ rẹ̀ gbajúmọ̀ tó ń pè ní mùsí ùsọ̀là ẹni tó kírun ní kíkúkì ìgbà tó wọlé bó ṣe wọlé ó kírun ó forí kanlẹ̀ ó dìde ó rùkù ó forí kanlẹ̀ ó dìde ó rùkù ó forí kanlẹ̀ hmm. bó ṣe kírun tán lọ́wọ́ rí ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ máa lọ ó bá sálámà sí ànábì ànábì bá dáa lóhùn ànábì wá ní padà irji' fa salli fa innaka lam tusalli padà lọ lé kírun èè kírun o ìrun kọ́ ni wọ́n ń pe léyìí tó kì í sódà mo sọ lẹ́ẹ̀kẹ́ pẹ́lú mi yóò máa kírun ẹ àmọ́ lọ́dọ̀ ọlọ́run ọba bí ẹni tí yóò kí náà ni ọlọ́run kọ́ làwọn àmì kaba yẹn sódà ni ẹlẹ́bi tó ń ẹ ó tó padà wá ó tó kí ó tó sá ó tó abá ànábì ànábì tó wo bó ṣe kí ànábì ní ẹ̀rì jẹ́ ẹ̀fà sọ́ọ̀lì lánàá nínú kalam tó sọ̀lẹ̀ pààrà lọ́tún lọ́tún rẹ kí ẹ kírun ẹ ó ti kírun ànábì lè kírun lẹ́yìn gbà yẹn gbà tó wá sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tánábì tá à ń da padà lọ́wọ́ ni a wà inni lam ọ̀ṣin ilẹ̀ akthar min hada ní ìmọ̀ báyìí lọ ànábì wà ní òkè tó bá rí bá ń pọ̀ àlàyé yẹn lódìdí gbogbo apátápátá tà ń jẹ́ mùsùlùmí iná lágbọ́dọ̀ lọ lè wà o ká lọ lè wà ike sífàtù sọ̀láàtì nàbí yìí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ṣe máa ń kírun náà làwọn náà gbọ́dọ̀ máa kírun o torí ànàbí sallallahu alaihi wasallam ó ní sọ́lù ó ní sọ́lù kama ẹ máa kírun gẹ́gẹ́ bí mi ànàbí náà ṣe ń kí ni gẹ́gẹ́ bí anabi ṣe ń kí náà lágbọ́dọ̀ kí wọ́n wo challenge tó lágbára ìpèníjà tó lágbára náà ní ilé ìfẹ́ mi àti wọn wọn náà wúra rẹ báwo ló ń ṣe ń kírun ǹjẹ́ ń jọta anabi sallallahu alaihi wasallam kódà anabi sallallahu alaihi wasallam ó kó àwọn sàhábà ní ẹ̀kọ́ ìrun yìí débi pé njọ́ kan lórí mímbàrà lànàbì sallallahu alaihi wasallam ń gùn ní ti ń kírun fáwọn èèyàn àwọn èèyàn wá ń wò gbà tó wáyá tó wà ní kó bá fẹ́ ìgbà tó wá ṣe bẹ́ẹ̀ tán tó wá parí ìrun ọwọ́ ni ṣe ṣe rí kìí ṣe kí mo ní kẹ́ mọ kírun lórí mímbà rí o àmọ́ tí mo fi kírun lórí mímbà rí fún yín òun náà ni kí mo kàn fẹ́ kẹ́ ẹ rí gẹ́gẹ́ bí mi ànábì sallallahu alaihi wasallam ṣe máa ń kírun yẹn ni pé ẹ gbọ́dọ̀ kírun bá mi àbí mi ànábì ṣe ni kò kí a káàkiri so àwọn tí ra tó ṣàlàyé nípa ìran ànábì pọ̀ rẹkẹtẹ tó pé lórí ìrun nìkan táwọn afá sì gbìyànjú náà kó jọ tẹ́wọ́ lè wo tìfàtù sọ̀láàtì nàbí sallallahu alaihi wasallam من الإحرام إلى التسليم أو من التقدير إلى التسليم sheikh lalbani rahimahullah àwọn wọn ṣe tí bá nàbí ṣe máa ń kírun láti tó bá ti ṣe takbiratu ihram títí tàbí fi sálámà wọn ṣàlàyé rẹ̀ bẹ́ẹ̀ nkálukú wọn kálọ lé wa sheikh bin baz náà ní sheikh osemin àwọn náà ní kayfiyatu salati nàbí àwọn sífàtù salati nàbí sallallahu alaihi wasallam kálọ lé wa á rí ọ̀nà bí yẹn ṣe máa ń gbà kírun tí ó fi jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba sòun náà ni pé irun kíkí nínú àwọn orígun ẹ̀sìn yìí ni o ẹni pé tó bá ti wó islam wó ẹ̀sìn wó mọ̀yàn lọ́wọ́ lọ́wọ́ bá kó ṣàánú ẹni àti ẹ̀ ṣùgbọ́n kan náà wọ̀nyí kí mo sọ̀lẹ́ yóò tó zakat ọlọ́wọ́n bá ní kán bá lè máa yọ zaka àṣẹ tí mi bá pa àwọn èèyàn ni wọ́n ní wadhalika dinul qayyima eléyìí òun ni ẹ̀sìn tó fi ẹsẹ̀ rìn lè dáadáa pé ẹni tó bá ti ní owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ń ṣòwò ni ó ń ṣiṣẹ́ oṣù ni ọwọ́ á ná owó yẹn kù lẹ́yìn ìgbà tí ó pé ọdún kan tó yẹn yípo lọ́dún kan lọ́wọ́ rẹ̀ ọwọ́ owó yẹn wá tó dèdè ní sọ́ọ̀bù ó tó dèdè ní sọ́ọ̀bù yẹn ni pé fixed amount ti pé yẹn máa ní tòun náà ń pè ní ní sọ́ọ̀bù ti pé tó bá ti ní dandan zakati wọ́ fún yẹn tí yẹn ọba ti ní zakati ìdí dandan fún yẹn láti pé kí yẹn yọ ní sọ́ọ̀bù yìí òun náà ni ọ̀nà tí yẹn fi lè gbà mọ́ kí n ra simplify rẹ̀ so kí n ra sọ ní ọ̀nà tí ó gbà rọrùn tí yẹn bá fẹ́ mọ bí yẹn tó bá mọ ẹni tí ń jẹ́ réètì gold réètì gram gold gram àbí gram gold tó bá ti mọ̀ kí yẹn wá lọ sí ọjà kí yẹn lọ sí ọjà lọ́dọ̀ àwọn tí wọ́n ń tà àbí bí yẹn wọ̀ lórí nẹ́ẹ̀tì náà ni ipe èlò ni gíráàmù kan tó bá wá sọ ní tí gíráàmù kan yẹn jẹ́ ìyẹn wá tánsẹ̀ by eighty five by eighty five so tí by times by eighty five so ìyẹn mọ iye tí jíjẹ́ nẹ̀sọ́ọ̀bù sàkájẹ́ so bóyá lápèjúwe wọ́n wá ní gíráàmù kan ten thousand lápèjúwe ni o pé gíráàmù gold ten thousand ẹyọ kan so kéèyàn wá wò pé ó mi pé yẹn wà times ten thousand times eighty five tí ó máa jẹ́ nǹkan bíi eight hundred and fifty thousand iye sọ pé yẹn gan ni o àwọn bí o ti lónù tí wàá jẹ́ pé five thousand náà bá pé gíráàmù kan á jẹ́ pé yẹn times five thousand times eighty five tí ẹni tó bá ti wá ní dèédé owó yẹn lọ́wọ́ tó ti wá lo ọdún kan lọ́wọ́ rẹ̀ irú ẹni yẹn ó di dandan kó yọ zàká tí ò bá yọ zàká yẹn ẹnìyẹn ti wó ọ̀kan nínú àwọn tí ń jẹ́ orígun ẹ̀sìn gẹ́gẹ́ bí ẹni tí ó kírun náà ni ẹni tó bá lóun ò ní yọ zaka tó sì ní owó tó ní owó àmọ́kàn sọ pé ìní yọ zaka irú ẹni yẹn bí ẹni tí ó ní àlàáfíà tí ọpọlọ rẹ̀ wà nítòsí tí kejì pé ó ya wèrè tó wá lóun ò ní kírun torí pé òpó ẹ̀sìn náà ni anabi sallallahu alaihi wasallam náà ni ó pe zaka fún wa ẹ̀rí pé ní إلا وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين قيما kí n fi parí ọ̀rọ̀ nípa zakai ní ṣókí tí ẹ bá wá ní irú nìkọ́ọ̀bù tá a sọ yìí ẹni pé èèyàn ní déédéé tó ń ṣe déédéé eight eighty five gram ní gold wọ́n wá convert ẹ̀ sí owó owó ìlú ní tẹ̀ bá ná bí lápòjú nàìjíríà nìsín tí ẹ bá ti mọ iye tí gíráàmù kan jẹ́ ìyẹn wà times by eighty five tó yẹn bá ti tó dèdè yìí rẹ̀ ìyẹn ti wọ zakanu wọ zakati wọ̀ tọ̀ tí yẹn bá fẹ́ yọ ní tí ọkàn ṣe náà ni pé ìyẹn yọ two point five percent two point five percent yẹn ni pé ìyẹn da kìíní yẹn sí ọ̀nà forty ìyẹn da sí ọ̀nà forty ọ̀nà ogójì náà lè yọ da sí yẹn wà mú ẹyọ kan bẹ̀ péré allah akbar yẹn ni pé one over forty lè yọ da sí náà ń pè ní two point five kọ́lọ́mọ pìsẹ́ǹtì kọ́lọ́mọ ṣàfàánú fún wa ẹ̀rí pé kíní yìí ń tó kéré púpọ̀ jù ni ń tó kéré púpọ̀ jù ni tó omi pété yẹn bá ní lápèjúwe yẹn bá ní forty million lápèjúwe tó tó ọdún kan ti wá yípo rẹ̀ ẹnu tó yẹn ó ṣe òun náà ni pé mílíọ̀nù yẹn kan péré náà ni yóò fi ṣe zakat wallahu akbar sọkọlọ kọ́mọ ṣàfàánú fún wa gbogbo àwọn tó olúwo bá ṣe àrísìkí fún kọ́lọ́n kó kó bẹ̀rù rẹ̀ sí wọn lẹ́yìn orígun ẹ̀sìn ní orígun ẹ̀sìn ni gẹ́gẹ́ bí ẹni tí kò kírun náà ni ẹni tí kò bá yọ zakana náà ni yóò ṣe rí ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. wọ́n tún ní wa dalilu siyam sheikh islam Taymiyya rahimahullah wọ́n ní wa dalilu siyam wọ́n ní ẹ̀rí tó wà fún àwẹ̀ gbígbà wọ́n ní qawluhu ta'ala olùwọ́ba lọ́sọ báyìí ìyẹn ni pé àwẹ̀ gbígbà náà òun náà jẹ́ rọ́kùnún min arkanil islam òun náà jẹ́ orígun kan nínú àwọn orígun tó di islam mú tí pé tí wọn bá ti fi kalẹ̀ sí yẹn lóhun ọ̀gbá àbí yẹn takò ní kì í sọ̀rọ̀ yẹn kódà tó bá ń gbà ọkàn takò ni nígbà ń gbà nípa àwọn kì í sọ̀rọ̀ yẹn ìyẹn dáná ìyẹn dán ìyẹn ṣe ń jẹ́ kéfèé rùn torí ìyẹn takò nítorí wọn bá wí nù olúwa bá ń sọ fún wa pé ya ayyuhal ladhina amanu olúwa bá ní mo pè é nígbà gbọ́ òdodo kutiba alaykumus siyam mo ṣe àwẹ̀ ní kama kutiba ala alladhina min qablikum kẹmọ ìṣe ní ọ̀rọ̀ yẹn fáwọn tó ṣáwájú yín la'allakum tattaqun kẹba lè jẹ ẹni tí ó máa bẹ̀rù ní ọ̀rọ̀ wọn bá yẹn ni pé ní tí olúwa bá fẹ́ káàdé níbi àwẹ̀ gbígbà náà ni ká jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ̀n bá ẹni tó bá ń gbàwẹ̀ tí kò bẹ̀rù ọlọ́run ẹ rí i pé ń tọ̀ ẹ kò kíyèsí àwẹ̀ ni ó ní àsìkò fi ń gbà ó ti hàn sí oníkálukú wa òun ni èèyàn bẹ̀rẹ̀ látìgbà tí alifájàre bá ti yọ bákan náà yóò sì tinú nígbà tí òun bá ti wọ̀ sílé yìí ni ntí anabi sallallahu alaihi wasallam tó gbé kalẹ̀ fún wa àwọn ẹ̀kọ́ oríṣiríṣi náà ní bẹ níbi àwẹ̀ yìí àtàwọn nǹkan tó ṣe pé àwọn àríwòye náà ní bẹ níbi àwẹ̀ gbígbà tó lọ bá ṣe ní òfin fún wa tó náà wọ́n tún ní wọ dalilul hajj dalilul hajj sheikh ní ẹ̀rí tó wà fún hajj tí wọ́n bá ti mọ̀ pé orígun lára àwọn orígun islam tó jẹ́ pé ẹlẹ́ẹ̀karùn ún náà ni hajj hajj lílọ wọn ni walillahi ala nnasi hijjul bayt wọn ni olúwọba òun ni ó ṣe lọ́rùn yẹn fáwọn ènìyàn lílọ sí hajj man istata'a ilayhi sabil fún tó bá lágbára ohun kan ọ̀rọ̀ hajj lílọ kìí ṣe pé ẹni tí ò bá lágbára náà ni ọ̀lọ́ olùwọ́ba sọ ó sì yan ẹni tó bá lágbára náà ni kó lọ sí hajj ó ní pé ẹni tí ò bá sì lágbára èèyàn lágbára náhíyà owó ni ẹni tí o bá ti lówó tí ó fi lọ̀hún bóyá bí wàá sìkò yìí tí yóò fi gun plane àbí tí wàá pé ọkọ̀ ojú omi bá wà tí yóò fi gun ọkọ̀ ojú omi ọ̀wá lówó so àbí o ò ní owó tó filẹ̀ fáwọn ará ilé o ló ń jẹ so mọ̀wùlẹ̀ tí ì lọ o tí ì lágbára nù àbí yẹn tẹ̀ lówó yẹn wá ní àlàáfíà so irú ẹni yẹn kò tí ì ní ti ń jẹ agbára náà nù àbí èèyàn lówó ìyẹn lálàáfíà wọn wá ní ojú ọ̀nà ọ̀dà kí wọ́n ń fa wàhálà lọ́nà ibi tẹ́ gbà lọ bí alápèjú yẹn ti kọ́ ni pé ibi tí yẹn gbà lọ bóyá pléènì wọn ni wọ́n ń já wọ́n ń já àwọn kan wọ́n ń já pléènì lójú lójú òfurufú wọ́n ń fi ìbọn já àbí wọ́n ń fi bọ́ǹbù já tó o má ní pọ́ lọ ń tipa ìṣètò àkùsí náà nù àbí ọkọ̀ ojú omi lèyàn fẹ́ gbé lọ wọ́n ní àwọn kan mẹ́tọ́ pé wọ́n ń da ọkọ̀ ojú omi lójú lórí omi o sòbíyà lukas lukas ń jẹ́ àwọn àǹda ọkọ̀ ojú omi nù mọ́ lọ́ọ́ fẹ́ lọ tipatipa kò tí ì ti ń jẹ́ ètò ànánù ṣùgbọ́n eléyìí ọlọ́run ọba dé ipe mọ̀nísà tọ́ à ìlẹ́yìí sẹ̀dẹ̀l tó bá kan náà lára ń tà wọ́n ń pè ní ìsìtọ́ à títí obìnrin ìsìtọ́ à yẹn ni pé ìlágbára láti lọ tóbìnrin ó tún wá lé kan sí tọkùnrin kí ni tóun fi lé kan sí tọkùnrin òun náà ni pé obìnrin gbọ́dọ̀ ní mahram yẹn ni pé ẹni tí ó jẹ́ abìwọ́ rẹ̀ alábàárìn rẹ̀ tí kò kí ń ṣe ẹni tí kò lè rí ojú rẹ̀ tó a ẹni tó bá ń bojú ni ìrìnwó náà máa ń pè ní mahram inú kó jẹ́ pé ọkọ rẹ̀ àbí ẹni tó ṣe pé ẹni tí kò lè fẹ́ bí ọmọ rẹ̀ mahram rẹ̀ ni bí ọmọ ìyá rẹ̀ bóyá ẹ̀gbọ́n rẹ̀ ni àbí àbúrò rẹ̀ mahram rẹ̀ ni irú ẹni yẹn wọ́n gbọ́dọ̀ jọ lọ ni wọ́n gbọ́dọ̀ jọ lọ sí hajj ni eléyìí jẹ́ àkíyèsí pé pa gbọ́dọ̀ kíyèsí púpọ̀ àwọn obìnrin wọn lọ sí hajj wọn ò sì ní ní maharam irú eléyìí abúlá ńlá ni ó tako òfin ọlọ́wọ́n ọba kódà arákùnrin kan wá bá nẹ́bí sallallahu alaihi wasallam ó ní inni kutubtu fi ghazwatin kadha wa kadha ó ní mo ti ní àdìsọ́kàn mo ti korúkọ ara mi kalẹ̀ káti mo fẹ́ lọ sí ogun kan wa imra'ati turidul hajj tí ìyàwó mi sì fẹ́ ṣe hajj anabi ní bò ó wà ń bí anabi kí bò lòun ó yìí ṣe anabi ní ukhruj ma'aha obìnrin ẹni kan bá yàrá ìkẹjọ lọ sí hajj má lọ sí ogun sẹ́wọ̀n nǹkan bí anabi sallallahu alaihi wasallam bí ó ṣe kọ́ alẹ́ kọ́ ni káfílẹ̀ mà bí ọ̀rọ̀ mahram bó ṣe rí bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin obìnrin tí ẹ bá máa ń dá sí ìrìn àjò hey ẹ̀ṣẹ̀ ńláńlá ni aburú ńláńlá ni nínú islam haram ni ìjáde haram ni ní kí ọmọ travel lóbìnrin kọ́ máa jáde pẹ̀lú kọ́ máa travel pẹ̀lú mahram rẹ̀ inú mò ń ka àwọn mahram lẹ́ẹ̀kan mo ní ọmọ ọmọ yẹn ṣe ọmọ kékeré o ọmọ tó ti gbọ́n tó ti gbọ́n tó ti gbọ́n náà ni kí sọmọ kékeré kan lọ́kàn fà lọ́wọ́ ọmọ yẹn ó ti gbọ́n tó ti gbọ́n jù ní ọlọmọ tó pè ní ntẹ̀ntẹ̀ pè ní tẹ́wọ̀n fi ń ṣe mahram nù. sọ yẹn jọ lọ sí hajj bóyá burú yẹn ni àbẹ́gbọ́n yẹn ni àbábúrú bàbá yẹn ni àbẹ́gbọ́n bàbá yẹn ni àbí bàbá yẹn gangan àbí ọmọ yẹn gangan àbí ọkọ yẹn gbogbo àwọn eléyìí náà ni àbí bàbá bàbá yẹn gbogbo àwọn ẹ̀wọ̀n yìí àwọn là ń pè ní tó ti kó obìnrin lè jáde tí bá ń lọ pẹ̀lú wọn jáde ẹ̀ṣẹ̀ tó ni o náà fi pé ètò tó láti ṣe hajj kí ọmọ lérí owó kọ̀mọ́ lórí àlàáfíà tó bá kan náà kọ̀mọ́ lérí kọ́nà dáa bóyá ni pé títí ẹ tó kù kan kí nìkan yẹn wọn lè kó wá mahram ẹni tí ó jẹ́ ọkùnrin tí ó jẹ́ ẹni tí ó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ tí ó bá a lọ tí wọ́n jọ ṣèrìn àjò lọ ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tí kò lè fẹ́ nínú òfin ọlọ́wọ́n ọba so eléyìí wọn náà ni a máa fi ń ṣe mahram so ní pé sheikh islam wọ́n mú àyà yẹn wá ipe dalilul hajj ẹ̀rí tó wà fún àwọn orígun ẹ̀sìn islam òun náà ni pé ṣàhàyà ni ipe ẹni tó wà fún hajj lílọ òun náà ni kọ́lọ́ ni walillahi ala nnas hajjul bayt man istata'a ilayhi sabila man kaffara fa inna allaha ghaniyyun 'anil 'alamin ṣùgbọ́n kan nípa ọ̀rọ̀ hajj yìí àwọn kókó àwọn pàtàkì tó wà fún ó náà ni ẹni tí ọlọ́run bá bá ṣe ọ̀nà fún tó ṣe pé ó ń rí ọ̀nà àǹfààní àti lọ bóyá pẹ̀lú owó ni kẹ́nìyàn ó ti lọ kí wọ́n ṣe lọ kódà kí ọmọ ra hajj láre kí wọ́n sì lágbára láti lọ àìmọye ẹlòmíì tí mo ń jọ wọn lójú tí mo ń kà wọn kún wọn lónìí pé wọn kọ́ ọmọ wò pé àwọn fẹ́ kọ́lé ẹlòmíì ni wọ́n fẹ́ ra mọ́tò tẹ́ bá wá bí kí wọ́n ti lọ hajj ni wọ́n ní à so hajj ọmọ pé tí wọ́n bá di ọjọ́ orí kan àbí tí wọ́n bá di ìgbà kan kí wọ́n tó lọ sí hajj rọ́ kí wọ́n tètè lọ lásìkò tí wọ́n bá ti rí ó ti ẹ̀dá lásìkò tó wáyé pé ẹ bá ń jẹ́ ọ̀dọ́ torí pé orí ń bẹ níbi hajj gan anabi sọ̀rọ̀ sálàmù ní pẹ́ẹ́n tó bá ṣe hajj wàlàm yọrọ fúnṣu wàlàm yẹfṣu tẹ́ni yín òwú apò kí tí ó wà tu àlọ́hùn anabi ní rọ́jà kàyẹ́wò mi wàlẹ̀dẹ́tì ọmọhu ẹni yẹn yóò darí dé bí ẹni pé ọmọ kékeré ọmọ tuntun tí kún ẹsẹ̀ bí ọmọ tuntun jòjòló tí ò ní ẹsẹ̀ kankan lọ́rùn yẹn kí gbogbo ẹsẹ̀ ọlọ́mọbọ̀ parẹ́ anabi tí wọ́n náà hajj lọ́bùrọ́rù laysa lahu ajrun illa al-jannah anábì ní ájì tí yẹn bá ṣe tó ti pé ọlọ́run bá wá tẹ́wọ́ gbà lọ́wọ́ yẹn kò sí ní tọ́lọ́mọ bí ṣèyàn lẹ́sàn dùkú yóò fún yàn ní àlìjẹ́nà lọ. so ẹ bá tó wú àwọn ẹ̀tọ́ wọn lọ hajj ní àwùjọ wa yìí hey ọ̀pọ̀lọpọ̀ àfikún ọlọ́run bá kó bá wa ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ ń lọ nítorí kárí mi kan ní pé mi náà mo ti fẹ́ gba táìtù mi ní tuntun ní tẹ́lẹ̀ mi ń bá lọ nù láti lọ lè chíǹgì táìtù ẹni pé wọn wá di aláàjì aláàjì abdulfatah ayọ di aláàjà aláàjà mariam burú eléyìí kódà tẹ́ ẹ̀ bá pẹ́ aláàjì yóò sì máa bínú torí pé kí ni ó ti nígbàgbọ́ pé táìtò òun ti change pẹ̀lú hajj yìí irú eléyìí kì í ṣe hajj o kì í ṣe hajj lè yàn lọ́lẹ́ ṣe bákan náà èyí ṣe hajj kárí mi hajj kárí mi kódà anabi sallallahu alaihi wasallam nígbà tí ń ṣe hajj anabi sallallahu alaihi wasallam ní pé Allahumma hajjan la riya'an wala ànábì ní he hajj tí mo ń ṣe yìí ọlọ́run hajjan hajj ni o láríyàn kìí ṣe pé mo fi ń ṣe kárí mi o wala súnmọ́ àkẹ́sí káwọn èèyàn gbọ́ pé mo wá ṣe o ẹni pé nítorí rẹ nìkan nítorí wọ ọlọ́run náà ni mo fi wá ṣe irú eléyìí náà ni àwọn ẹ̀kọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ ní nípa hajj ṣíṣe kí ọmọ wa fitinà ara rẹ̀ ẹlòmíì bí mo lè jẹ gbèsè ìsìtàn alápèyẹ gbọ́dọ̀ nípa kọ́ wá jẹ gbèsè tí wọ́n á lé ọ káàkiri Ah, ah, irọ́ o ọ̀rọ̀ hajj rí báwọn o ọ̀rọ̀ hajj rí báwọn o ǹjẹ́ alẹ́ nìkan tó ipò wa ń jẹ gbèsè tán ní kílódé kó ló ń fẹ́ yọ zàká àní rí ààrẹ tó yẹ ti ń jẹ gbèsè yọ zàká bóun ló sì wá wọn lè jẹ gbèsè fún hajj lílọ sọ náà ni pé ọlọ́run ti yan pé mànísítà tó ẹ́ ilé yìí sẹ̀bíìl ẹni tó bá lágbára láti lọ sí ojú ọ̀nà ni lójú ọ̀nà náà ni pé láti lọ sí mẹ́kà wọ́n ní wa man kafara fa inna Allaha ghaniyyun àìlẹ̀ àìlẹ̀mí lúwa ní tó wá pé bá wá yẹ aláìmoore orin tí mi ọlọ́run bá ṣe fún yín tẹ̀lé kọ̀ jọ yín lójú tó ṣe pé ẹ̀ dúpẹ́ lúwa ní èmi ọlọ́run bá gan ní yìí èmi rọrọ̀ àìlẹ̀ àìlẹ̀mí ju gbogbo àgbáńlá yìí lọ ìyìn ní nǹkan kan tí mo ní bùkátà tí lọ́dọ̀ àwọn èèyàn ìyìn ní nǹkan kan tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹrú tèmi ọlọ́run ọba dá sílẹ̀ yìí náà ni àlàyé nípa tíra ṣètò Islam tèmi Muhammad ibn Abdul nípa ẹ̀rí tó wà fún arkanu al-islam ẹni pé àwọn orígun tó wà fún islam ẹ̀rí pé orígun márùn náà ni àpè ẹ̀rí ọ̀kọ̀ọ̀kan náà ni wọ́n ṣe mú wa fún wa yìí rahimallahu sheikhana sheikh muhammad bin abdul wahabi rahimahullah so kọ́lọ́nkọ́lá wa ṣe àlékún ìkẹrẹ àti ìgẹrẹ fún wa gbogbo àwọn tí aláǹfààní láti gbọ́ra wa kọ́lọ́nkọ́lá kí ó ṣe àlékún àgbóyè ẹ̀sìn fún wa wa náà.